الحمد لله والصلاة والسلام على رسول الله محمد بن عبد الله وعلى آله وصحبه ومن والاه وبعد السلام عليكم ورحمة الله وبركاته نزداد أبوان جسم إليك الله عز وجل طلاب والله eléyìí tó ní í ṣe pẹ̀lú owó ètí ó sì jẹ́ pé ó ṣe lọ́ràn lórí àtẹni tó lówó àtẹni tó lówó ẹ̀ka gbìyànjú láti rí i pé àwa náà tiraka àjọ kan nínú ẹni tó ṣe ọ̀kan náà jọ́sìn bẹ́ẹ̀ náà ni zakatul fitr àmọ́ pé níparí Ramadan wọ́n ní ní kálukú wa káyọ zakatul fitr eléyìí tó jẹ́ múdù mẹ́rin péré irú múdù ànábì Muhammad sallallahu alayhi wa alihi wa sallam bẹ́ẹ̀ bá ti jẹ́ mùsùlùmí bẹ́ẹ̀ sì ń bẹ láláàyè ní ọjọ́ ọdún ọ̀ràn àyàn ni lórí rẹ̀ pé kó yọ zaka yìí àbí ká yọ. èló gan ni láǹfìrán jẹ múdù mẹ́rin téèyàn tún á máa dọ́gbọ́n wọ́n máa dọ́gbọ́n sí ọlọ́ yẹ ẹ̀gẹ́ ti kún náà rí jáde ẹ̀ nǹkan tó ń ṣe déédéé fún wọn àmọ́ bó ṣe fẹ́ ṣe ọmọ bó ṣe fẹ́ ṣe kìnnì mọ́tò mẹ́rin péré tó sì jẹ́ pé ìbáni ti ń sọ̀rọ̀ ẹ̀rí pé ó ní ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tí ń gbé ká lójoojúmọ́ ayé lẹ̀rọ rẹ̀ sì máa bẹ ní sẹpẹ́ pé tó bá fẹ́ pé yàn yóò rí yàn pè a sì mọ̀ pé òfurufú kọ́ ní ti ń bọ́ ẹ̀rọ yìí yóò máa rọ owó sínú ẹ̀ ìwọ tó ń rọ owó sínú ẹ̀rọ ẹlòmíì yóò tún kọjá abẹ́gẹ kìnnìkà dátà yóò tún máa kó sí torí pọ́n fẹ́ browse gbogbo àwọn owó tó ń ná dànù èyí tó ṣe pé kò sí ládàá ńbẹ kò sí ládàá ńbẹ ṣé ìwọ tó lágbára àti ṣe lẹ́yìn náà ò lè mú tọrọ kọ́bọ̀ kọ máa dájọ́ lórí ipò ọ̀fẹ́ ya ọ̀fẹ́ ra fi yọ zakatul fitr torí pé olúwa máa ń fi zaka yìí máa fi ń fọyàn má ẹ̀rọ àwọn kùdìẹ̀kùdìẹ̀ eléyìí tí èèyàn já sínú ẹ̀ lásìkò Ramadan Allahu tàtàrà zakatul fitr yìí yọba yẹn gbánù torí ẹ̀ ẹ jẹ́ ká ní lánìyàn ipa wa náà ṣe olúwa kò fi pa wa kò fi kà kò sí tàbí ṣùgbọ́n ẹni tó wà láyé tó fẹ́ wà lójẹ́ náà lọ́la gbẹ̀ndà kìyàmà iṣẹ́ ní oṣù kọ́dà àwọn nǹkan míì yóò tún gbà kó tún náwó ara ru rẹ̀ ní zakatul fitr báwo wá ní tí wàá ti ẹ̀jẹ̀ pé èèyàn dọ́jà lẹ̀ ìwọ lọ́kọ́ wọn ni bàbá àjẹpọ̀ báyàwó rẹ̀ náà yọ àwọn ọmọ rẹ̀ náà ó tún bá wọn yọ yàtọ̀ sọ́mọ tó ti dájú àbẹ́yìí tó ti lọ sílé ọkọ àwọn eléyìí ọkọ wọn ni wọn máa bá wọn yọ ọmọ tó sì ti dá tó òní ọmọ yọ tara rẹ̀ àgbà kọ́mọ ọba wa yọ tiwa nígbà tó ti pa wà lágbára níta lè fi yọ bàbá tó lágbára tó lè fi yọ ọmọ kọ́ ni ọba yín yọ ọmọ kọ́ ni ọba yín yọ fún ìyàwó yín ọmọ kọ́ ni ọba yín yọ fáwọn ọmọ yín ẹ̀yin náà lẹ́ fúnra ara yín ọmọ yín bá fẹ́ bùn yín lówó lè bùn yín lówó nítorí awò yìí la lè fowó ń ṣe ẹ̀sàmà ti fi ṣe haram ṣùgbọ́n pé àmọ́ lọ gbé ráìsì wá pé báà mi ẹ fi yọ zakatul fitr sára jẹ́ ń kú ẹ tó sinmi nígbà tó ṣe pé mo lágbára ní tí mo lè fi yọ kò ì tí kan owó tiẹ̀ báyìí torí ẹ̀ eléyìí túmọ̀ sí pé ẹni tó lu abò láti rí rẹ̀ yọ̀ọ̀yọ̀ àwọn ọmọ ọ̀dọ̀ àwọn ìyàwó àwọn ọmọ tá a bí tí ò tí ì dọ́wọ́ ní gbogbo àwọn eléyìí wọn àbá wọn yọ olú ẹlẹ́dàá wa kó ṣe ní rọrùn fún wa láti ṣe tá a bá wá ṣe kó ṣe látẹ̀wọ́gbà lọ́dọ̀ wa kọ́mọ ti kọ́ ti sùn wa lọ́wọ́ subhanaka allahumma wa bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa